الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فإن خير الكلام كلام الله وخير هدي أبي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أتذكر الله الله سبحانه وتعالى هذا كنت أرى الكذب عن نبي محمد صلى الله عليه وسلم الحمد لله الله سبحانه وتعالى ọba tí a nígbà tó gba àwọn sọ́ọ́bà tó gba àwọn ẹni tí wọ́n ti lọ ìta ní ti máa pẹ̀lú wọn tí ní jọ́jọ́ náà kíra àwọn ẹgbẹ́ ọba bá sọ́ọ́nà ìwà sàádá ó ká náà fún ẹni tí ó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa káyọ̀kẹ́lẹ̀ fún káwa fún ẹni tí nígbà wà jẹ́ náà tó bá jẹ́ ọmọ náà kíra ìbáàdàn náà ẹ̀yìn orísun ọlọ́wọ́n ọba inú àwọn ẹ̀ka tí a máa gbéyàwó nínú kúrúkà kìíní òun ni wàkọ̀fà àti ìmọ̀ ní jẹ́tọ́n máa fáyọrọ̀ sí kòrónà àfánàbọ́ọ̀hú nínú òun ni àwọn ìgbéyàwó ọ̀rọ̀ ìrònú sí ìdúró stand tó jẹ́ ti gbàgbọ́ pẹ̀lú fáyọrọ̀ èyí tí wọ́n pẹ̀lú kòrónà tó ṣẹlẹ̀ sí apá kan nílùú lágbàáyé ẹ̀yin olólùfẹ́ táà ní ṣe ara wa nítorí tọ́lọ́run àjọ kan nínú àwùjọ kan alhamdulillah táà nígbàgbọ́ sí kọ́dà kádẹ̀mọ̀ tí ó dádájọ́ lọ́bà bá ṣùhánà tààrà ìpè gbogbo nǹkan pátápátá síwájú kó tó dá àwọn nǹkan yìí ọpa dìde láti ẹgbẹ́ kọ́ máa kọrin tí ó máa tẹ́lẹ̀ títí òjò ìrẹ̀lẹ̀ àti àmà nígbà ọkọ̀ sí gbẹ kò sí tó fẹ́ yí padà tọ́mi ènìyàn bá ní náà lè ju owó gold ní sójú ọ̀nà títọ́ lọ́wọ́ ọba rèébi owó gold tó jẹ́ ọlọ́ọ̀bà bá fún àtàrí olùgbà lọ́wọ́ rẹ̀ ilé yìí tí èyẹ nínú àwọn tíríkìlà ti kọjá nípa ìgbàgbọ́ ti kọjá tàbí sàlàyé rẹpẹtẹ ní ilé gẹ́gẹ́ alẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam bí i sọ àwọn ọ̀rọ̀ tó dá irú ọ̀rọ̀ ta sọ yìí ìpè à gbogbo nǹkan pátágbà ń bẹ nínú tọ́lọ́ọ̀bà bá nínú nǹkan tó ti gbáwájú nínú mọ̀lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala èyí tó dẹ̀ ṣẹlẹ̀ lárùn ta sàlàyé lágbàáyé ìtafẹ́fẹ́kọ́ nínú rẹ̀ ó ti di ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ ó dẹ̀ ti di bẹ̀rù lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ inú àwọn ènìyàn pípé àrùn burúkú yìí ó ń kálukú bẹ̀rù ẹ̀ ìgbé fọ́lọ́bà Allah subhanahu wa ta'ala kọ́lọ́mẹ́jọ táwọn kọ́lọ́mẹ́jọ tẹ̀lẹ̀ sí àwọn náà àwọn tó dẹ̀ mú abẹ́lọ́bà Allah subhanahu wa ta'ala kó lù táà

gẹ́gẹ́ bí ọ̀kan ní àwọn àgbàfáwa ìmáàmù fúdùwà alifọ́bùn àyíyá àgbẹ̀rọ ìmọ̀bùnbọ̀ ọ̀tàálá ó ní nígbà tó ní sọ lẹ́bí tí ṣe wà àti bílẹ̀ sí kìlọ̀ fáwọn ènìyàn wípé yàá fi adékàbí súbùlù húdà wà ní kọ́lá sàrìkúrì wà àwọn ìlànà dáadáa wà ń kọ́ látàríkù tó bá jọ pé àwọn tí ń rìn ìlànà dáadáa yẹn tí wọ́n bá kéré kọmọ́ tó nǹkan ibẹ̀ ni wọ́n dúró sí mọ́lọ wá sí táwọn èèyàn kọ́ ma pípé lèhúdà lèhúdà máa dún ní wọ́n ni kọ́ lásà àlùkò tọ́bá ipá tó gbàbẹ̀ fún tó nǹkan ibi ìlànà ẹni wọ́n dúró sí wàyíyàtà wà ṣùgbùnà rọ́dà wá sọ́ra fún ọ̀nàánù ẹ́ wà ní kásùrà lè wọ́n parun ń ni pé òun ni tí ma wọ́n sọ́ra ni ìlànà burúkú kọbájọ fáwọn èèyàn ẹ̀ tí wọ́n rí bẹ̀ pọ̀ tí wọ́n parun síbẹ̀ pọ̀ wọ ìlànà dáadáa ni wọ́n máa rìn eléyìí jẹ́ kó yé wa nípa pé gbogbo ibi ìṣẹ̀lẹ̀ pátápátá gbogbo ìtẹ́jú ọmọ fi ló gbèsè ayé ni kọmọjọ pé àjọmọjọ pé lórí ìlànà dáadáa òun ni èèyàn wà alwaqfatul ula nínú àwọn àkọ̀fà ti a ní alákọ̀ọ́kọ́ bẹ̀ annáàdáma annatawa àyínà wàlẹ̀ áwùbí a كانت ولا تزال تقع في الناس ولله بذلك كمال الحكمة والتدبير òun ni pé dájúdájú àwọn àjàkálẹ̀ àrùn àwọn àrùn burúkú eléyìí ìmọ̀ ń ṣẹlẹ̀ kò dẹ̀ níyé yóò máa ṣẹlẹ̀ sáwọn ènìyàn ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala káwọn ó pọ̀ kọmọ jalé kọmọ jogun káwọn ẹmọ ti bẹ̀kú káwọn ẹmọ torí ibẹ̀ kọmọ jaláìsàn rẹpẹtẹ láti bìkan síbìkan látẹnìkan lọ síyàn tó pọ̀ ọlọ́ọ̀bá ló ní wípé ìdí pàtàkì àtẹ́tò ti fi ń ṣe eléyìí

ní gásọ̀dù tàbù wọ́n wá fi kúbà o ń bẹ lábẹ́ tẹ́ǹtì kan láwọn wá sí kíní àwọn ọwá sọ bá ìfàwọn pé àgbùn fìtà bẹ́yìn yàrẹ̀ sà ó ní ẹ̀kàn kan mẹ́fà kan lábala ipé àríkíámọ̀ ń tóbọ̀ tẹ́ bá ti rí nǹkan mẹ́fà yẹn ara alámọ́tò sáà àríkà ànẹ́bì òkú ó ti jáde kó láyé min alámọ́tì asáàtì àtúbọ̀rọ̀ nínú àpẹẹrẹ sáìn nípa àdìkì àmọ́ tó bọ̀ tó já àti kéèké ara rẹ̀ ní kúwà níbi Muhammad sallallahu alaihi wasallam ó ní thumma fatu Baitul Maqdis òun ni pé Baitul Maqdis yóò gbà àgbà tó wà mùsùlùmí tàbí inú àwọn nǹkan tí ó jẹ́ alámùsáà ní pé yóò padà padà sọ àwọn mùsùlùmí bó ti wà lọ́wọ́ àwọn yẹ̀hùdínà fún ma mọ̀tánùn lẹ́yìn náà làwọn àjàkálẹ̀ àrùn tó ẹgbẹ́ tó bá ti pan báyìí ó kọ̀mọ̀ kú tíẹ́tíẹ́ ni bí ẹ̀bólà àti bí kòrónà èyí tí ó ń bẹ ní China lẹ́nu wọ́n ní yóò kùdù fi ìkún kọ̀pọ̀ áàfin Ghana bí àrùn burúkú kẹsí Muhammad sallallahu alaihi wasallam onírú ẹ̀ yóò máa tẹ̀lẹ̀ láàrin àwọn èèyàn àdúwà ìgbéyẹ̀wò ìgbàgbọ́ ìtọ́jẹ́ ti ẹlẹ́kejì أن نعلم عباد الله أن الأوبئة والطوائين إما أن تكون ابتلاء وامتحانا من الله تعالى أو قوبة معجلة في الدنيا قبل الآخرة ونفي كلمة نفي àjàkálẹ̀ àrùn nínú kọ́ jádánwò kọ́lọ̀ fi dáhùn àwọn mùmí ní òdòdó wò pé ẹ̀ẹ́dẹ́kì tó dán yíwò ṣe ìgbàgbọ́ yín ẹ̀dẹ̀ tó bẹ́ ṣe wà lórí ẹ̀yà àtẹ́ ní pé nǹkan mí lẹ́yìn ọlọ́tẹ̀ ní gbára lé nǹkan mí lẹ́yìn ọlọ́tẹ̀ ní fìgbàgbọ́ sílẹ̀ tẹ̀ ní díkẹ́ fèrí ṣe ìgbàgbọ́ yóò dúó bó ṣe wà tẹ́lẹ̀ náà ni pé Ọlọ́run náà ló kádàrá rẹ̀ Ọlọ́run náà ló pé gbogbo ẹ̀ ìgbàgbọ́ yóò dẹ̀ wà bó ṣe wà náà tó lóun dẹ̀ ti mọ̀ tó ṣẹlẹ̀ àmọ́ yóò tẹ́sí wọn fún olè bà lẹ́sàn yóò tẹ́sí wọn káàmù láìka náà tún lè mọ̀ yóò tẹ́sí wọn káwọn náà tún lè mọ̀ ẹni bá dẹ̀ parun yóò máa ìjẹyà fún ìmọ̀ àtàkùnà ìlẹ́ ẹ̀n àwọn ìjìhàn bóyá àdánwò ní ọjẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba àdúgbò dẹ̀ jẹ́ ìyà kan tó tánjú ẹ̀jà àwọn èèyàn láyé tíwájú kó tó lọ bá wọn lálẹ́ kìíyàmà wọ́n ni mọ̀ájálẹ́ta lè hábi ìdówà lè ṣọ̀ ayíyẹ ìlú àwọn ìlú tó yẹ pé wọn mọ Ọlọ́run àìmúlẹ̀ ìdá àwọn countries tó yẹ pé wọn mọ Ọlọ́run ọba wọ́n tàtàkò fún bíbí Ọlọ́run bá gan bá lọ́kàn sí wọn torí pé wọn ò nígbàgbọ́ tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala la tu'minu billahi rabban wala ma'budan wa huwa adhabu kadhalika ma taf'aluhu hadhihi ad-duwal bi ikhwanina al-muslimin fi ìrọ̀wáyé ọ̀rọ̀lúwìhìn òun ni pé lẹ́yìn ìgbà yẹn wọ́n ń fi ìyà tó tó ìyà wọ́n fi ń jẹ torí ìdí eléyìí tí àdánwò bá ń bá mọ́rin ẹ̀yẹ tó dúró lórí títọ́ lọ́wọ́ ọba ọba ìlìkì ọlá kò sẹ́ni tádánwò lè bá nígbà tó bá wọn àníbẹ̀ ọlọ́run ọba tó náà ń forí ẹ̀sẹ̀ wọn tó ti tẹ̀ síwájú àdéjì wọn máa tẹ̀ ọlọ́run alóhun ọlọ́run olóhun ti forí jì wọn àdánwò ti ń bá wọn ọmọ wọn ń kú àwọn náà ń sáré wọn níbi nǹkan wọn ò rí kò sóúnjẹ ń jẹ ànẹ́bì láwọn ọdún tó lò kan yìí ẹ̀wù rin títí ń jagbọ́dẹ̀ lọ fi dógbò lọ́dọ̀ ẹ̀wù di ọdẹ̀ tó ń jẹ wálé ọdẹ̀ gbé e kalẹ̀

tí àdánwò bá bá mú mi ní tó dún lórí tọ́lọ́wọ́n bá àdánwò ni fàyínsọ́bàrù wà dázábú ó jùrù ajẹ̀rọ̀ nà ọ̀rí ìmà tí a bá ti sùúrù tẹ́jẹ̀ tún gbà pé ọ̀dọ̀lọ́wọ́n bá ló ti wá ẹ̀sán tó tóbi ń bẹ fún wa yálà wa àyíṣà ọ̀dọ̀ àánà ó ní sàátù rasúlọ́láì sọ́lọ́láwà ìyọ́bọ̀ àátùrùwọ́ wàhálà mẹ́rẹ̀ṣá wípé ìyà ní ó ọlọ́run a máa gbé ìdílé lórí àwọn tó bá wù kò fi jẹyà wà ánà lọ́ha ja'alahu rahmatan lil mu'minin ẹwàrí ọlọ́bá tẹ́ fi àjá ń kéfè rí tí mùmìnì bá ń bẹ láàrin wọn ìkẹ́lẹ̀ òdẹ̀ mọ̀ jẹ́ fún ọ ni lẹ́yìn sàmìn ahàdì yàkọ̀ bá sẹlẹ̀ Allahu akbar ọ wá ṣe sùúrù lẹ́ni tí ń fi ìdúró sílù rẹ̀ yẹn tí wọ́n fi wẹ́sàn lọ́dọ̀ ọlọ́run ìwọ̀ ọlọ́run san mí lẹ́san ó ti dé kó dé báyìí àmọ́ ìní kó ń bẹ́ mo ṣe sùúrù lórí àdánwò rẹ̀ ọlọ́run ba mo dẹ̀ ń wẹ́sàn lórí nǹkan yìí àníbi ni ẹni bá ṣe bẹ́ẹ̀ yá àdàm annahu la yusibuhu illa ma kataba Allahu lahu ìgbé ó ti gbà pé nǹkan kún olè ṣẹlẹ̀ tí òun tẹ̀ àti tọ́lọ̀ bá kọ́lé òun illa kana lahu mithlu ajri shahid àníbi ní ẹ̀san tí ó máa bẹ fún bí ẹni tó lọ kúkú sójú ogun ni tí kèfèrí pa sójú ogun ẹ̀san wọn àlìjẹ́nà ni alàyè ni wọ́n lábẹ́ alára ṣe ọlọ́run tí ọlọ́run bá bá sán àtàrójẹ ọmọ tẹ̀mí sí àlìkìyàmù tó dé tó bá tó di àlìkìyàmù anas ní ẹgbà wá marfu'an ìbẹ̀rù bukhari bẹ̀rù muslim ó ní àtọ̀hún àjàkálárùn shahadatun li kulli muslim ìkúkú ṣẹ̀yí dínà ma jẹ́ tẹni bá jẹ́ gbogbo mùsùlùmí pátápátá torí náà ń kọ́ ẹwà rí tó bá ṣẹlẹ̀ lágbàáyé lè náà wọ́n lè kọ́ mọ́ sí free movement àwọn tó wà ní olùkú ọmọ jáde táwọn èèyàn dẹ̀ máa wà yóò bá wọn ẹwà wà nẹ́bì tí wá sọ̀rọ̀ yìí láti 14th century

gbogbo bí tó bá wà tó bá ti jẹ́ reality tó jódodo yọ́dẹ̀ máa bá ní tó bá ti lè ya nínú ibi wá kẹmọ̀ inú kọ jẹ́ irọ́ àbí wọ́n ń tẹ̀wádìí òdodo wọ́n èjì bá òdodo mọ̀ náà alwákìfàtú àtàrífà ẹlẹ́ẹ̀kẹta kálọ́mà wípé Allah subhanahu wa ta'ala akbara wakawadhi wa masahib fabima kasabat aydihim Ọlọ́run ba Allah subhanahu wa ta'ala ó sọ nírú bí ó gbà àwọn ṣẹlẹ̀ burúkú tí ń ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ sáwọn ènìyàn wa ma asabakum min musibati bata kasabat aydikum wa ya'fu an ọwọ́ ara ilẹ̀ tọrọ fún ọlọ́run ni wàyá àfò àǹkẹ̀sírìn ọ̀pọ̀lọpọ̀ láti sàmójúkò ń ta mú àwọn díẹ̀ nínú tẹ́ ṣe ní torí náà ń kọ́ tí àmùsí bàbá tẹ̀lẹ̀ síyàn káàmọ̀ ìkéèké jọ pé gbogbo ẹ̀lọ́lọ́n fi jẹwáyà so àfọwọ́fà ni súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam ó ń tọ́ka lórí pé títì náà bá pọ̀ lè tó gbajúgbajà lọ́dọ̀ ti wà lẹ́nu àìmọ̀ ń ṣe sábà bí àwọn àrùn burúkú ni ṣìnà àgbèrè ìsọkúsọ ìwíkúwí orin pọ̀púpọ̀ ìgbọ́kúgbọ́ tó bá ti pọ̀ àrùn burúkú máa ń gbalẹ̀ ni so tá bá fẹ́ jìyà ogoro àwọn ẹ̀ṣẹ̀ báyìí àti kákọ́ wa kágbé látorí àwọn fámílì wa ìyàwó wa tó ní oṣe nímọ̀ rìnrìn kúrin bóòdó oṣe nímọ̀ wọ̀wọ̀ púọ̀ àwọn ọmọ wa bóòdó àwọn oṣe nímọ̀ wọ̀wọ̀ púọ̀ bóòdó oṣe nímọ̀ rìnrìn kúrin ọkùnrin inú wọn bó láti sọ lórí ìlànà Islam èyí tó pẹ̀rẹ̀gẹ́dẹ́ tí ò ní yáyàkúyà tó ń ní ma fọ́ ṣubútù sí wàhálà àti ìbẹ̀ lágbàáyé yìí tí ò ní jọmọ fọ́mọ tí ọmọ ṣe tìnẹ́ sí tí ọmọ jálẹ̀ tọ́mọ sọ̀sọ́ kú sọ mùsùlùmí mi pé orin lọmọ ń kọ kódà owó orin tẹ́ fún subhanallah ìkẹ́ rádàrádà ni ẹ́ ilẹ̀ pé ẹ mùsùlùmí olóhun kírun ọmọ rẹ̀ lóhun ingọ́kọ̀ púpọ̀ òun náà fẹ́ púpọ̀ ilẹ̀ lọ́wọ́ lórí ẹ̀ àbóbìnrin

àríbìní lamtadhabu li fahisha fi qawmin qattun hatta yu'linu biha wípé zina ìwà gbèrè ìsọkúsọ wíkúwí ìṣekúṣe wokúwò kò ní gbajúgbajà láàrin jìkan láàrin àwọn ọjọ́ kan láàrin orílẹ̀-èdè kan kí wọ́n tún máa wá póló ẹ̀ àyàfi illa zahara fihim mùtáàn àfi káàrùn burúkú àjàkálẹ̀ àrùn tí ó gbalé gbogbo alẹ́bí àmú náà fàyò líkò àtìkọ́ gbajúgbajà láàrin wọn lè jọ pé yóò gbajúgbajà láàrin wọn ni yóò lè máa pa àwọn èèyàn torí náà àfọ́ọ́fà òòlú máa ń kọ́ sí orú àwọn nǹkan báyìí lè jọ pé ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ọ̀rọ̀ tó pọ̀ ló fi sọ wa lára ìgbè ká má bẹ lórí ẹni tó yẹ pé yóò fọ́ tí ó wà àbí ìyà èyí tí ń bẹ ń bẹ́ gẹ́gẹ́ ọlọ́ba lásán àtàrà bó ṣe tùwá ń lọ lórí eléyìí olú aláṣùhánà ọ̀tàrà tí ó eléyìí bá wá tẹ́lẹ̀ ọlọ́run fi ń sèkì lọ ní ibẹ̀ ìjáwó kónú ránù ẹ̀tùbá lọ sọ́dọ̀ wọn ọlọ́run ẹ̀tàjí kò ní mùsíbà náà

fálàkà ṣìfàdà tí ọlọ́run bá gbẹ̀mú pẹ̀lú nira kan rí ànẹ́bì kò sẹ́ni olè sínà fún kò sẹ́ni olè gbọ́ọ̀lẹ̀ ìlàhù àfolúwàlá bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ wà náà pátápátá tí nira kan tó bá tọ́dọ̀ lọ́wọ́ bá wá sọ́dọ̀ kan nínú ẹrù tí bẹ́lẹ̀ kò sẹ́ni olè gbàálẹ̀ àfolọ́ọ̀bá náà wà ní ìyúrí ìrìtàbí kọ́ ìrìn fàlàrọ̀ dàlẹ̀ fọ́bì tó bá wá ń wọ ọlá ọlọ́run tó bá ń wọ ọlá ọ̀nwá ọ̀là láyé bíbà yìí mọ́wàá lọ sọ́dẹ̀ ní pẹ́kọ̀ọ́dọ́ ọlọ́ọ̀bá ni lọ́lọ́bá abẹ́ sórí gẹ́gẹ́ fọ́ ọ̀sẹ́ ni ó lè dínà mọ́ ọwá ni a ó ní yusufu bí i mẹ́yẹ̀ ṣáhùn ní ọla niile

أن العضوى بالمرض ثابتة káwọn àjàkálẹ̀ àrùn kó mẹ́nìkan kó mú gbé èèyàn láti bí ẹnìkan tó mú nǹkan yìí fẹ̀sẹ̀ ní lẹ̀bẹ̀ reality ó lè tẹ̀lẹ̀ bẹ́ òjísẹ́lá Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ nínú sahih Bukhari onífàrọ́ min al-majzum kama tafirru min al-asad wípé sá fáwọn ẹ̀tẹ̀ torí àrùn ẹ̀tẹ̀ ní ní máa mú ẹlòmíì látàrí ẹni tó mú onígbé kó sá fún gígẹ́ bó ti sá fún kìnnìún ẹwọ́rọ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó lálàtà lọ́dọ̀ àníbà Muhammad sallallahu alaihi wasallam ó ní la yuriduna mumarrido ala al-musih àníbì ní ẹni tí àrùn mú ẹmọ́sẹ̀ gbé sẹ́gbẹ̀ni táwọn mú táwọn dókítà bá sọ wípé ẹni tí ikọ́ mú yìí ẹmọ́jù kó máa wà láàrin àwọn tí kò mú wọ́n rọ́rọ̀ wí torí pé Ọlọ́run máa ń fi ìyẹn mú ẹlòmíì náà àmọ́ pẹ̀lú ọ̀rọ̀ táà níbi wa sọ pé làásùwa àwọn èèyàn wọ́n ní pẹ̀lú ọ̀rọ̀ tàà ti sọ síwájú yìí òun ni pé wọ́n ni táà nẹ́bí fẹ́ fàyọ ni pé láàbùwá èyí táà nẹ́bí sọ òun ni tàwọn áfíríjà ìní àwọn aláìmọ̀kan tí wájú Islam tó dé àwọn eléyìí ní belief lórí àrùn tí ní mú àrùn fún ara rẹ̀ ni àrùn yẹn ní transfer fún ara rẹ̀ ìgbàgbọ́ yẹn lànẹ́bí ọ̀fẹ́ ká níbẹ̀ ni àmọ́ Ọlọ́run bá náà ní sí mú nígbàtá níbi sọ ọ̀rọ̀ yìí ìbẹ̀nú ẹgbà wá ní wọ́n á bèèrè lọ́dà níbi pé òkè ẹṣẹ́ tí èkúrú mú ẹṣẹ́ kan wá bẹ èkúrú òmù èyí tí ma ń jẹ awọ ẹran tí ma ń mú irun kò lára ẹran ẹ bọ́tí ń tí ó mú yìí tó ń bá lọ síbi kan tó lọ wà níbi yanrìn bí yẹpẹ̀ bí sáàdì kan tí òun náà tẹ́lẹ̀ lọ́wọ́ àṣà bàbẹ̀ ipi bẹ́ẹ̀ sí bíi kwẹ́ṣẹ̀ lọ́wọ́ bíi mílẹ̀ kwẹ́ṣẹ̀ tí máa bèèrè lọ́wọ́ yín ó ní talent ó fi má lákọ̀ọ́kọ́ òní àwọ̀ ó ní fọwọ́ àgbọ̀ sẹ́ẹ̀nì òun náà ló fi mẹ́lẹ̀ kejì tó túmọ̀ sí pé àrùn lè bọ́ látara ẹnìkan tí ẹnì kejì pẹ̀lú títí ọlọ́run bàbá sọ̀rọ̀ náà ta ẹtún wo kiri kan ẹni tápolo mú àwọn ọkọ̀ mọ̀ wo yóò bá máa mú àwọn náà

káwá mú àwọn sábàbí lábẹ́bẹ́ ká máa sábàbí pé bóyá ní táàrùn kan mú wọ́n ní kí ọmọ fọwọ́ lásán kan àbí máa fọwọ́ rẹ inú àwọn nǹkan tó yẹ pé mọ́ fi ń tápùrú àwọn àrùn báyìí òun ni mọ́tótó tí sáàmù ti pèpè sí ti pẹ́ inú àwọn ẹ̀kọ́ slam òun kọ fọwọ́ kó tó jẹun wà tó bá jígbàmù òun kọ fọwọ́ tó bá fẹ́ ṣe nǹkan tó jọ pé àwọn èèyàn jẹ́ fọwọ́ àwọn dókítà ẹ̀sẹ̀ sọ lé ní ìsáàmù ti sọ dípẹ́ mọ́ fọ ẹnu ẹ dáadáa mọ́ fọ aṣọ ẹ dáadáa mọ́ mọ́ tónítóní àwọn ọmọ jìnà sí ọ bẹ́ẹ̀ ní ìsáàmù náà mú wá ànàbọ́ọ̀bà ṣàtúrùlé imáàn kí ni ọmọ mọ́ tónítóní inú ìgbàgbọ́ lọ́wà kì í jọ pé kí wọ́n wá máa dọ̀tí kọ́ wá nígbàgbọ́ náà ló gbé òun débẹ̀ ǹkan ìgbàgbọ́ ìsìláàmù kọ́ yẹn òun ní pé ká mú ìmọ́tótó àbí kí ọmọ mọ̀ súnmọ́ àtàrùn àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ wọ́n ní min asbábi náà fi àn wàlá túnná fi àtàwákùlà alàlá kò tún dátakò ìgbáralé ọlọ́run ọba nínú àwọn sábàbí tó dá ká máa gbọ́ àwọn ìmọ̀ràn àwọn dókítọ̀ lúgbọ́ àwọn abala báyìí pé ẹ ṣọ́ra fún nǹkan báyìí o ní jíjẹ ní o ẹ ṣọ́ra fún nǹkan báyìí ní mímu ní o ẹ̀ẹ́sẹ́nìkan tí blood bá jáde látọwọ́ ẹnìkan mọ́rọ̀ fọwọ́ yí gbàm kò rí pé àbí ẹni tó ti kẹjẹ nìkan mọ́jọ́kọ́ kẹjẹ ti tẹ́ náà o gbogbo àwọn nǹkan báyìí mọ́sọ̀ à ah, èmi gbára lọ́lọ́run tẹ́ mi o kò sí tọ́kàn mi tó ilé ẹ̀jẹ̀ yẹn gan tó fi ra ní kódà wọn lè pọ́nlá eléyìí sí gbàgbọ́ èyí sí ìsàmù polongo torí pé lábẹ́ bẹ́ẹ̀ a rí pé ìsáàmù gan sọ fún wa pé fàlàtà àti àìdí àpò ìlàtà àrùkà mọ́fọ̀wà fúnra rẹ̀ pàparun fúnra rẹ̀ abẹ́lọ́bà lásánà tààlà ó mọ́ sí wá ní mẹ́rin tó fọ́ra rẹ̀ para rẹ̀ wọn àdẹ̀bẹ́lọ́bà lásánà tààlà gbogbo tí ń jẹ́ mù sí bà pátá ọlọ́bà gbogbo ẹni kọ̀kan àyíkẹ́ rẹ̀ اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم الحمد لله وكفى ثم صلاة والسلام على نبينا المصطفى وعلى آله وصحابه الذين اصطفى أما بعد أربكم الله أدروا الكيكتون النبي محمد صلى الله عليه وسلم عند جلوب الله سبحانه وتعالى فلوبا قبعة كان نبي أدوكم أعوين كما تلوك لولادا أتنسوا ما تليون دي جوب من àbẹ̀lọ́wọ́ bàbá ọ̀sán àtàbàkúkà wà náà fún wọn ẹni tí yóò tẹ̀lé wọn pẹ̀lú dáadáa tó dẹ̀ tó bá wọn wọ̀lẹ̀ jẹ́nà tó bá jẹ́ ògùn àti àmà ìbádọ́lá àwátá jẹ́rùsìn ọlọ́wọ́n ọba gẹ́gẹ́ bí a ti ń sọ lọ nípa pé àwọn sáàdì ìgbàgbọ́ tí a ní ti àrùn yìí tó mú apá kan lágbàáyé tí a corona fáírọ̀sì fáírọ̀sì burúkú ni abẹ́lọ́bà lásán dáadáa ọlọ́mọdé kó dé ìlú wa táwa kọlọ́run bí tó ti dé náà lágbàáyé kọlọ́bà kọba ọjọ́ kọba àfimà bẹ́ẹ̀ kọba wà tó ti mú kọba wò wọ́n sàn kọwa bá fọ̀nà mọ̀ wọ́n ó ní hikma ìdí pàtàkì tọ́lọ́run fi ṣe àyíta àmọ́ àmọ́ abẹ́lọ́bà lọ́tọ́nà irú àwọn nǹkan tàà nẹ́bí sọ fún wa sallallahu alaihi wasallam tí bẹnu Bukhari tí bẹnu Muslim ó ní pé idha sami'tum bihi bi fala taqdamu alayhi tẹ́ ẹ bá ti gbọ́ nípa àrùn burúkú bẹ́ẹ̀lú kan ẹmọ́ ti lọ síbẹ̀ wáyìdá wápọ̀ àbẹ̀ àrùdẹ̀ wa á ń tún bí ha fọ́lá àdákọrùjù fìrọ́ ara mi ìgbẹ́lẹ̀ bá dẹ̀ ti wá gbọ́ kíkọ́ wa ń bì kan ẹmọ́ ìjáde kó mẹ́rẹ̀ bá wà ń bẹ́ eléyìí nínú nǹkan tí islamu pípẹ̀ sí ni ẹwà wo nǹkan táwọn náà ń ṣe lágbàáyé lè ní àwọn ìlú tí wọ́n yìí ni léyìí tó lé ní ọgọ́rùn ọdún kẹrìnlá tó lé lọ́gọ́rùn ọdún mẹ́rìnlá síwájú ló ti sọ̀rọ̀ yìí àwọn náà wá practice ẹ̀ ní tipátipá torí pé wọ́n rí kọ́ náà báyọ ni táwọn náà bá fẹ́ parí wọn àkúndé léyìí ọlọ́pàá bá sún àtàlá jíjó yé wa nípa kó òdòdó táà nínú bí sọ ayé ó ní ìsànà orí him àyà tí náà fi àfáàkì ni a fi ojú sánmà ni ẹ̀ áfihàn wọn láàrin ara wọn ni áfihàn wọn ẹ̀ àtà yàtàbá jẹ̀rẹ̀ láwọn annáwòlá títí tó fi mà lọ́mọdodo pé òdodo ni ìsìláàmù jẹ́ eléyìí ó jẹ́ kó yíwa gbangba-gbangba nípa pé ni nǹkan tí ìsìláàmù mú wá fún wa wọ́n ní ìgbà tí olúṣẹ̀lẹ̀ burúkú báyìí ọ̀sẹ̀lẹ̀ sílẹ̀ ṣáà láyé Umar ibn Khattab Umar ibn Khattab ìwọ̀n lọ pẹ̀lú àwọn ènìyàn ó dójú ọ̀nà òun ló gbọ́ ipé àtọ̀hún àjàkálẹ̀ àwọn ń bẹ nílẹ̀ sham bó ti padà ní ẹgbẹ́ ẹmẹ́jà wọ bẹ̀ lọ ìdíjẹ́ ti sọ fáwọn mú wọn yìí ẹmẹ́jà wọ wọ bẹ̀ lọ bẹ́ẹ̀ ni wọ́n bá fẹ́ gbé ẹnu mọ́rù àwọn ìgbẹ́ bá sọ̀rọ̀ díẹ̀ sẹ́mọ̀ pé tó lórí bá ṣe kankan lẹ́nì àwọn náà fẹ́ lú lẹ́nu bọ́rọ̀ wọ́n fẹ́ lú mọ́rù lẹ́nu bọ́rọ̀ pé à àtàfíìrù mi kọ́dàrí lọ ṣíwọ́ wọ́rù ọ̀sàkùnkọ́dàrọ̀ ọlọ́ọ̀ ni àkọ́lá rọjá láàáyì ẹgbẹ́ kú sọ̀rọ̀ sọ̀rọ̀ ni ó ní nàfíìrù mi kọ́dàrí láìlà kọ́dàrí láì tààrà ó ní ẹ̀bẹ̀ ni àtàkùnkọ́dàrọ̀ ọlọ́ọ̀ ọba kan lọ síbi kọ́dàrọ̀ àwọn òsì ń bì kan ọbẹ̀ ṣe dá ò lè gbọ́ wà

tó bá dẹ́ ẹbá wà ń bẹ́ tó bá ṣẹlẹ̀ ẹmọ́ sàápò níbẹ̀ ìgbẹ̀fẹ́ lọ síbòmí wọ́n ni Umar bukatọ́ ohun òdè mọ̀tẹ́lẹ̀ ọba dúpẹ́ fún ọlọ́run Allah subhanahu wa ta'ala tó fi ṣe kò ń gẹ̀dẹ́dẹ́ súnà níbà Muhammad sallallahu alaihi wasallam wasallam gbàtà àwọn sọ̀hábà àwọn tí ń mọ ọ̀rọ̀ yìí náà wọ́n tó bẹ̀ yóò rí bẹ́ẹ̀ ṣebí ọlọ́run ọba nínú ẹni tọ́lọ́ mọ̀ ń fi mọ̀ mọ̀ ní Umar bukatọ́ kọ́lọ̀ bá kọjọ ọkọ̀ bá wà tẹ̀ sọ̀rọ̀ ọjọ́ bá ní bákan náà òun náà ni pé agbóyé nínú àwọn àdíkì àti ogun ẹ̀bẹ̀bẹ̀ lọ pé àní tí bá ń jẹ́ parun yìí fọwọ́ ara rẹ̀ fà ẹlòmíì ọtí múmu ìgbá múmu igbó múmu lẹ́lòmíì fi ń fà parun fún ara rẹ̀ gbogbo àwọn tó lè jẹ́ sábàbí àti panirun tí ọmọ jìnà sí nínú àwọn nǹkan tó tún jẹ́ pàtàkì tá a tún pọ́ ń bẹ̀ wọn òun rẹ̀ ni pé kò sí òfò tó tó tí ìhùn fà dánú ẹ̀sùn kò dẹ̀ sẹ́ni tó fọ́ fà parun tó ẹni tí lọ sẹ́lọ̀ tí ó fọ́ fà torí pé ọlọ́run ọba tí ọba jẹ gbogbo wọn yà àtẹ́jọ́ mọ́ mẹ́sẹ̀ wọ́n jẹ gbogbo yà papọ̀ mọ́ ohun gangan àbíkọ́lọ́run dẹ̀ dáyà fi jẹ́ tí ọba forí jẹ́ tó bá fi lọ bọ́lọ́ ọba bẹ́ẹ̀ so ẹ jẹ́ ká gbìyànjú láti túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ká dẹ̀ máa gbìyànjú láti máa jìnà tẹ́tẹ̀ bákan náà nínú àwọn èyí tí a tún tara nìkan sí òun náà ni pé à ń sọ fún

ká yọnú sí àwọn ìdájọ́ tọ́lọ́run bá kọ lẹ́nu kọ̀ọ̀kan wa lórí ọlọ́ọ̀bá lásán àtàjọ pé ma asaba min musibati illa bi Allah nígbà kan yọ abáyé o ládánwò ní mùsíbà o àti yọndọ́ ọlọ́ọ̀bá pàmà yóò mú ní láàrin àti pàlùbà ọlọ́ọ̀lẹ́ bá yọnú tó bá ẹ̀rí ẹ̀rí bá nígbàgbọ́ sóhun ọlọ́ọ̀bọ̀ fọ́nà máa ọlọ́ọ̀bá lásán àtàrà níka níjọ ọmọ sọ báyìí ẹjí bá ọlọ́run sọ bẹ́ẹ̀ kọ́ lan yusibana illa ma kataba Allahu lana ibe ya àníbì máa sọ fún wa nǹkan kan ò lè bá wa nǹkan kan ò lè ṣẹlẹ̀ sí wa àti tọ́rọ̀ bá lásán àtàlàbà kọlé wa lórí ilé le ti lè jẹ́ ká gbára lé ọlọ́run bá lásán àtàlà ní pátápátá ẹ jẹ́ káwà ní gbára lé káàdẹ máa sùn káàdẹ máa bẹ̀rù ẹ̀ bákan náà nínú tó pọn dandan lé gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan lé lórí tó pọn dandan lé wa lórí òun náà ní ká sọ ìwọ ọlọ́run ká sọ̀rọ̀ ọlọ́run bá pẹ̀lú ká máa tẹ̀lé ọlọ́run bá bá sọ̀nà tààrà ká sọ̀rọ̀ ọlọ́run bá ká máa jìnà tẹ́tẹ̀ àníbà Muhammad sallallahu alaihi wasallam títí sọ fún Abdullahi bin Abbas ó ní ihfazullaha yahfazuk wọ́n tó ọ̀fẹ́ káwọn ẹ̀bólò ọmọ ọ̀fẹ́ tí kòrónà ọmọ ọ̀fẹ́ tí mú sí bá ayé tàbíkìyàmọ̀ ọ̀fẹ́ wọnú ẹ̀ ọ̀fẹ́ kọ́lọmọ dáàbòbò ẹ̀ ìhìbàbùlá yàfàrí wọ́n náà ma sọ ìwọ̀ ọlọ́ọ̀bọ̀ ọlọ́ọ̀bọ̀ wọ́n náà máa jẹ́rì ọlọ́run Allah subhanahu wa ta'ala ma tẹ̀lé ma jìnà sí tó bá tẹ̀lé wọ̀ ọ̀gbẹ́ ìfẹ́lúláhà tẹ́jìlú tó yá ma sọ ọwọ́ ọlọ́run bá ma tẹ̀lé ọwọ́ ọlọ́run bá ma tẹ̀lé ọlọ́run bá subhanahu wa àtàhásùnù bí fíkiri láhì tàbárakà wa ta'ala ká máa kùntẹ́ tara wa ká máa kùntẹ́ tara wa pẹ̀lú mọ́sí àkàr ìmọ̀sí àkàr ìmọ̀sí ìrántí ọlọ́run ìmọ̀sí àzíkìrí àzíkìrù àkàr kìí ṣe ìmọ̀sí hànà ìmọ̀sí èrè táwọn kan ṣe èrè lénìí ìrọ̀lẹ́ júmà báyìí wọ́n mọ̀ jáde ọlọ́ọ̀lọ́ àwọn èèyàn olè ọlọ́run ò nídìí yẹn tó bá ní ìjẹ̀ yóò fi ní kankan àwọn ṣèrè ni wọ́n ni torí pé anẹ́bí Muhammad sallallahu alaihi wasallam a gbà wọn wá fún rọ́gbàgà fi nọ́ọ̀sì nítọ́lọ́sọ̀lẹ̀ tèmẹ́ tí ọlọ́run sínú ẹni ara rẹ̀ ni tàbọ́rù wọn wà kí ìfàjà wàdún náà di járe mọ́jàgbé ṣe ìwọ tó bá fẹ́ ṣe kẹ́lẹ́kẹ́lẹ́ náà mọ́jọ̀gbọ́n fún ọdún kàdí kan fa 200 fa 7 million fa 16 million kéèsè ìyẹn làṣà 313 kéèsè ìyẹn làṣà ìtòbí láìláìlá òní ń tó bá ìtòbí láìláìlá òní ádà díẹ̀ tà ló fún ọ̀sá níbi náà ló fún tí ó bá jọ pàánà níbi nìkan là mọ́ṣe tó bá fẹ́ kọ́lọ́ tó ẹgbẹ́rẹ́ pá lọ fẹ́ ṣe ọfẹ́ dalẹ̀ rú ọfẹ́ sáìsùn ọlọ́kàfẹ́ stress ara rẹ̀ lásán for nothing ó lè máa ṣe but tó bá jọ pọ́ fẹ́ need you reward látọ̀dọ̀ ọlọ́ọ̀bá ó ti rẹ̀yàn sí wa ó dẹ̀ parí sẹ́kó lọ òun là nígbà Muhammad sallallahu alaihi wasallam muslim

ìwọ tó bá ní ilé mọ́ ṣe torí pé ń tọ́pọ̀ jù bẹ́ẹ̀ tẹ́sà níbi lọ sọ àwọn tí sá sáàrù ní alìmàdúrọ̀ ètò fọ́dọ̀ ṣẹ́ntì àtàwọn ọmọ ìyá wọn ẹ mọ́ ṣe yẹn torí pé tẹ́sà níbi lọ sọ ó lè wá gbé wá pẹ̀lú mà ẹni tó ṣe wádìí bóyá nǹkan clear ṣe àbúwẹ lójú jájọ pàdé inṣàlá tààlà inṣàlá tàbárakà wa tààlà a máa ṣàlàyé kí lágbó láti rẹ́fidẹ́ntì pẹ̀tà àfi sọ̀rọ̀ yìí inshallah ta'ala tó bá yọ pé student ni ẹ́ èyí tó jẹ́ ìsìn muslim ni ó ti wà translated tí Yorùbá ni tí English ni kò sẹ́kúrìtì fẹ́ nìkọ̀kan ọmọ ó wá tẹ̀ gbọ́ Yorùbá ò lè ká ó lè ká òyìnbó ó lè ká lágbáwá tí bó lójú orí ìmẹ̀ ó dẹ̀ ń gbọ́rọ̀ lọ́sọ́dọ̀ àwọn àṣà wọ́n pẹ̀ ní tó lè mọ́ sọ láàárọ̀ tó lè mọ́ sọ lọ́rọ̀ rẹ̀ tó lè mọ́ sọ kó tó sùn tó lè mọ́ sọ kó tó jáde kódà bí sùn ìlà olóríṣiríṣi ibi tó lò tó lò sí tọ́lọ́wọ́ dẹ̀ ma sàánù ẹ̀ ọfẹ́ wọlé ṣe bísmìláì ọfẹ́ tilẹ̀kùn ọfẹ́ sùn ṣe bísmìláì àníbi ní ilẹ̀kùn tí ẹ bá ti pẹ̀lú bísmìláì èsùkú olè ṣe ọfẹ́ kọ́bà nǹkan ṣe bísmìláì ọfẹ́ sùn ṣe bísmìláì ọfẹ́ jẹun ṣe bísmìláì ọfẹ́ súnmọ́yàwó rẹ̀ ṣe bísmìláì àwọn ilé yìí ó ṣe bísmìláì inú àwọn nǹkan tí èsù mọ́ ń sá fún ni ṣe bísmìláì yẹ táà náà ó wá pọ̀ àwọn kíkìkì kíkìkì tó agbára lè ká ó ń bẹ lọ rẹpẹtẹ àtàhásúnú bí síkìrì láì tàbára kọwàá tààrí bí àtàrí máa hù pẹ̀lú èyí tí wọ́n gbà wá tọ́jú àdínbà Muhammad sallallahu alaihi wasallam ọ̀pọ̀ gan ẹjẹ́ mú kan wá ẹyọ kan péré anẹ́bìlẹ̀ tó bá sọ báyìí láàárọ̀ ẹrùkùn ò ní sọ bẹ́ẹ̀ láàárọ̀ fóòrùn tó yọ kò ní sọ bẹ́ẹ̀ tí ó rùn tó wọ́pọ̀ sọ lẹ́mẹ̀ta pé bísmìlá lẹ́dì ìláyẹ̀ tó rùn máa sí ṣe òun tìlá wàhúwà sẹ̀lẹ̀ olàrin torí yìí ò ní sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ìfẹ́ kí ò ní nílá sọ àbá tó gba àdí ti wa olóhun sọ́fọ̀ nínú yìí ẹ̀sìn tó fún jẹ́ ìtì wọn wọ́n wá wò pé à ah, sí nǹkan òtí ẹ̀wà bọ́ kan orí rárá ráì àti kó wọn tẹ̀ sílẹ̀kùn fún fún fún òpin tó lè níhun ládé ẹ̀ ìpé à owó ní sí ah, àjọ tó ti ń sí ohun kan fún ìní ọya owó tẹ̀ á ní ṣe mọ́nìsìn wọ́n ní kò ṣe é mọ́ ó fi lẹ́bàá àgbà kan àrùn kan dẹ̀ ṣẹlẹ̀ sí náà àwọn èèyàn ṣe kí wọ́n lè bá bẹ́ẹ̀ tí wọ́n náà bá ń ṣe orígbóyọ̀ mi rẹ̀ balẹ̀ wọ́n tráì ó ní ti àwọn àtàrò eléré báyẹn sí bọ́ àti pé ọlọ́run sánú rẹ̀ wọ́n mọ́ ìjọba dá tààrà nílò àmàmàwò fún oṣù kan ó rò pé ọ̀yẹ̀sẹ̀ wà jẹ́nà kan ní torí ní eléyìí ẹ jẹ́ ká gbìyànjú láti ṣe àtàrò tànílò Muhammad sallallahu alaihi wasallam àmì ọlọ́ba lásán àtàlá fọ́lọ́ba kọjọ kó ṣe ní rọrùn fẹ́ ní kọ̀kan wa Allahumma inna nas'aluka اللهم انا نسالك من فضلك اللهم انا نسالك من الخير كل هاجله واجله ما علمنا منه وما لم نعلم اللهم انا نعوذ بك من الشر كله اجله واجله ما علمنا منه وما لم نعلم اللهم انا نسالك الجنه وما قرب اليها من قول او عمل اللهم انا نعوذ بك من النار وما قرب اليها من قول او عمل ان تجعل كل قول قلت لنا اصبر رشدا ان تجعل كل قول قلت لنا خيرا اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار الصلاه عباد الله